thank you àwọn ọ̀kan òjọ̀kan ẹgbẹ́ àti àjọ ti ń jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún àwọn olùdíje sí ipò kan tàbí òmíràn gẹ́gẹ́ bí ètò ìdìbò ṣe wọlé dé wẹ́rẹ́ àwọn Yorùbá tó wà ní Àbújá àti àwọn ìpínlẹ̀ tó wà ní Òkè Ọya ti jẹ́jẹ́ àtìlẹ́yìn wọn fún olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Bọ́lá Ahmed Tinubu àti Kashim Shettima wípé gbẹ̀ngbẹ̀ng ni àwọn wà lẹ́yìn wọn akọ̀yìn wa báwọn péjú síbẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ àti àtúpalẹ̀ rẹ̀ náà rèé láti ẹnu ọ̀lànìkẹ́ ọ̀kẹ́. ẹ̀bi àwọn ẹgbẹ́ òṣèlú ti ń lọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń bẹ̀bẹ̀ fún ìbò láti ṣe àkóso orílẹ̀-èdè nàìjíríà yìí ìmọ̀ràn ti lọ sí ọ̀dọ̀ àwọn aráàlú láti dìbò fún ẹni tí ọkàn wọn yàn tí wọ́n sì rò pé pèrègèdè ẹgbẹ́ àwọn ọmọ yorùbá tó ń gbé ìlú òkè ọ̀yà pàápàá ti jíjẹ́ àtìlẹ́yìn fún olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kazeem Shettima nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ náà wọ́n ní iṣẹ́ ribiribi tí olóyè Tinubu àti Shettima ti ṣe ló jẹ́ kí àwọn jèjì àtìlẹ́yìn fún wọn. àwa sọ fún àwọn èèyàn pé wọ́n láti sọwọ́ jọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó gorí oyè president Nàìjíríà ní twenty twenty three. fún ìdílé pè ní City Boys Movement pẹ̀lú àjọṣepọ̀ ẹgbẹ́ àwọn Yorùbá ló ṣe agbátẹrù ìpéjọpọ̀ náà gẹ́gẹ́ bí ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ṣe wọlé dé wẹ́rẹ́.